على الحمد لله الحمد لله الذي أحل النكاح وحرم السفاح ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله Wàríkùn Ọ̀pọ̀ nìkan ọba rẹ̀dà tó ti wá ní Mùsùlùmí. Látọrọ àlékún ìkẹ́rà ti gẹ̀rẹ̀ fún ànìyàn sọ̀lọ́lọ́ àwọn ọ̀sán ẹni ọba adẹ́dàrá láti máa jẹ́ ìṣẹ̀lẹ̀ gbogbo ayé. A ń bẹ̀ nínú ọ̀dà ní kẹsẹ̀ rẹ̀. Ànìyàn ìṣẹ̀lẹ̀ pèríran rẹ̀ májì ọjá sí àfáwà ọ. Bákan náà, àdúgbàdọ̀ ọba adẹ́dà tí mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà mo ń kọ́kọ́ ń kí àfá mi tí wọ́n jẹ́ bàbá ìyàwó àṣẹ alfábí alìsáà ishaq bin mas'ud ọba rẹ̀ dàdákùn jẹ́ àríwọ̀n pẹ́ o wọ́n jẹ́ kọ́rọ̀ wọ́n dàrú mo tún fi tẹ́ náà kí ìsáàbù dọ́rùfà ti bàtàríyàtò You said, what did Ọba tó dáa, jẹ́ kí a rí àwọn náà pẹ̀, ah. ọlọ́pàá lè rẹ̀. Àwọn àfáà mi, àwọn ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn, máa tó padà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹgbẹ́ gómìnà ìdìpọ̀, bàbá ni wọ́n. àfá náà tó ní wọ́n àwọn náà ni àfá àwọn àgbà tí wọ́n jẹ́ bàbá wọn súnmà tí wọ́n bẹ̀rẹ̀ jòkó pẹ̀lú wọn bí àṣẹ àdọ̀tọ̀ alfáàbì ẹlùmí ọ̀bá ọkọ̀ bàbá wọn àgbà ṣe ìzábà ah, ni wọ́n bàbá tó ni wọ́n ní sọ̀díyà ní gbogbo bàbá náà tó ni wọ́n ọba ẹ̀dọ̀ ní sí ẹ̀lẹ̀ ilẹ̀ inú wọn mọ́ tó ti bá tínú sọ́sọ̀ sí ìpapọ̀ nígbà kankan náà wípé ilẹ̀ kò kẹ́kì tí mọ̀ méjèèjì téèyàn máa ń gba bẹ̀ẹ̀dálì jẹ̀ náà mo wá ní tẹ́bí náà bá ti ń dunú sí wọn èmi náà lè rí bí ilẹ̀kùn gbà wọlé onímọ̀ ẹ̀lẹ̀kùn wàrọ̀dùláàlì dọ̀pọ̀ ìgbọ́dọ̀ ní aṣọ síbi lẹ́nu ní wọ́n ní sọ́tọ̀ bá ti débẹ̀ wọn kò ní wọ̀rọ̀ jùláàní tàhábà àbìlà ìṣọ́mà àrí pọ̀tàfọ́rọ̀pọ̀ àrí àwọn méjì ọ̀rẹ́ ni wọ́n láyé wọ́n bára wọ́n ṣe torí tọ́lọ́n tàbí wọ́n wá dàgbàdàgbà wọ́n dògbò wọ́n sì lọ pàdé ọlọ́run lẹ́ǹtà ní wọn ọ̀dàrú ọlọ́njọ́ ìgbà tó àwọn mọ́jẹ̀ kí á mọ̀ bá bú mọ́jẹ̀ kọba yìí tí wà báyàwó sílẹ̀ kẹsì ọlọ́run ìfẹ́ lókùnrin yìí mo kí àfáà mi àgbà bàbá wa ní ọ̀gá àgbà àánà fún ọlá mo kí bùfásírò òṣogbo ọmọ ní máa ma bàbá kèèjẹ̀kẹ́jẹ̀ káwọ̀ ọmọ ìbùsùgbọ́n ọmọ èké yọ́ta ma àgbàlagbà mo kí pòfẹ́sọ̀ mi àṣẹ alfáàbẹ̀rẹ̀ òsáàlù olúkòsì àti kékeré àìyẹ́ ti wọ́n mi káàkiri gbangba mo ní báyìí o àjẹ̀nukọ́kọ́ mú kí o ọ̀nà mùsùlùmí ọlọ́ọ̀bọ̀ olùjẹ́ ọba jẹ́ ilẹ̀ ọlọ́ọ̀yọ́bà yọ́nu fi ọ̀nà ọkùnrin ní tẹ́bìlì ọkọ̀ ìyàwó ẹ̀mọ̀ mọ̀ kámọ́bà àgbọ̀ lámàrí kámọ́bà àgbọ̀ ìsí láìrẹ̀rẹ̀mọ̀ àwọn ọ̀pọ̀ wàtàálá ó pe ríran nàbí ní ìkẹ́ ànábì gan ìkẹ́ ìkẹ́ yẹ́ débi pé àwọn mímọ̀ wọ́n ní ẹ̀lérí àdíìsì ẹyọ kan tẹ́lẹ̀ kẹgbà wà pé ànábì jókòó bí kan rí ní wọ́n ń rún aṣọ mọ́ra ọ̀tẹ́lẹ̀ nítorí pé ìkẹlánà tí ó kò jẹ́ fún aṣọ lọ́wọ́ láti jẹ́wọ́ iṣẹ́ àtẹ́nà tí ọba ti fẹ́ jẹ́ ń jẹ kan kò ní bú oúnjẹ ẹwà jù náà ni ó rí nítorí pé ìkẹlẹ̀ ànábì wàtọ̀ áàmù ààlàmú nílẹ̀ àwáàlìmì ayé kanáà náà aṣọ táwọn ọ̀rọ̀ ayé kanáà náà ìjẹ́ ìkẹlẹ̀ agbọ́dọ̀ máa rí ní gbogbo ọgbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wá púpọ̀ lẹ́yìn tọ́jẹ́ wípé lórí pé mùsùlùmí wọn bára wọn sọ̀rọ̀ lọ sípé wọ́n bára wọn sọ̀rọ̀ lọ tàbí kí wọ́n jẹ́ kí ẹlẹ́tọ̀ọ́ ọmọ ẹ̀tọ́ rẹ̀ àwọn èèyàn wá ń káwá máa rọ̀ padà wípé atọ́kọ àtìyàwó ẹni àwọn ojúṣe kan tó sákọ̀ tọ́jọ́ wípé kí wọ́n mú kíra rẹ̀ bí wọ́n àsìkò yìí pẹ̀lú sunna pẹ̀lú súnnà ọmọ ìjẹ́ ìfọ̀kànbalẹ̀ ọkà lẹ́yìn méjèèjì àwọn àfáà mi ni wọ́n ẹjọ́ kẹta àwọn tí ń jẹun ni o fèsì ọkọ̀ dáadáa ní bíbáyì àwọn tí wọ́n jẹun alhamdulillah fún àhàrọ̀ àwọn jọ náà ni àwọn tí ó jẹ́ mi mo fẹ́ sọ torí wípé tí wọ́n wí fún mi náà mo fẹ́ wí àwọn tí mo fẹ́ gbọ́ sọ̀rọ̀ rẹ̀ láyé lọ́mọ. Àkọ́kọ́, ìwà tẹ́kùtẹ́ lára nẹ́bí sọ̀tọ́lá, àwọn èèyàn fojú rẹ́nà rẹ̀ wọ́n wá ń sáàrẹ̀. Ẹni tí bá sì máa ṣe ìran àwọn ààrẹ kan máa jìnà sí. Tí a bá wá rà wọn tí wá tí wá ń jí ṣe, wọ́n bá jí àwọn tí wọ́n kàwé. Nígbà ah, àwọn tí wọ́n kàwé yẹn wọ́n lajú o, lajú o, wọ́n lọ ọ̀mọ́ ń pa ẹ̀sìn rẹ̀. Àkọ́kọ́ nínú tí máa bí dáadáa títí máa ń jẹ́ kí ìfẹ́ ọmọ lọ bẹ imú màtọ̀ dá ní ọmọ àbá ìfẹ́ káwọn nǹkan ìbá ti tẹ́lẹ̀ o náà ni ìsáàlù fún ní nínà ìzàwòrẹ́ ní máa bá bàbá ọkọ àtìyàwó ẹjọ́ máa wẹ̀ ní o Ah, àdúgbì máa ń ṣe bẹ́ẹ̀ ọmọ ìjà àtìkọ̀ bẹ́ẹ̀rùn ilé lọ́wọ́ pàdé ìyàwó Aisha rọ́bí àwọn dára ana àgbọ́ra kúrù àbùtẹ́sìlù ana wọ́rọ̀sọ́rọ̀ àtọ́lá mini ìnáyí tẹ̀sẹ̀sẹ̀sẹ̀kù àìrí nà fi èmi àti ànábì àjọ máa ń nínú ìfẹ́ náà nínú ọkọ̀ kẹ̀kẹ́ náà kódà ọkọ̀ wọ́n jọ máa gbára wọn báyìí láti inú bọ́kẹ́tì yẹn eléyìí wà nínú àwọn àṣetí tó jẹ́ pé

ẹlẹ́ẹ̀kejì ọkọ̀ àtẹ̀wò tí wọ́n máa wẹ̀pọ̀ kí ni nǹkan tí ó bì in tí ó bì náà ni jẹ̀wọ́rù náwọ́rì kúrúnì nínú ma ilẹ̀ àwọ̀rọ̀ ni sọ́ọ̀kùnrin ẹnìkẹ́ni àtọ́kọ̀ àtẹ́yà ọba ajẹ́jà sí lẹ́tọ̀ọ́ tí ó ń ká lùkú ọjọ́ ríra wọn nígbàtí ọkùnrin tẹ́tà ń tẹ́lẹ̀ bárọ́kà bá àdífò wá ó ní ìyàwó ìṣàsọ pé èmi máa rà àìsàn tí ìrìn ó wà nàbìrì láyé àwọn àfáà tíìsì àdíìsì ẹ̀ dáadáa tí wọ́n fi ní ọkùnrin tẹ́ ń wé kíánà kàdábán wà lábárọ́kátà bí ismù bárọ́kà láti lábárọ́kátà bí ẹgbẹ́ ń wé ìkẹsẹ́ ìrìnbí kọ́dà kọ̀tà bàríkà ní ọkọ̀ tó lọ́kọ́ ìṣẹ́gẹ́ oúnjẹ anúbíwọ̀n tó gbọ́ wọ́n rẹ̀ wọ̀sánlámà ohun àtàwọn ẹlẹ́tọ̀ rẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn ìyẹn níbẹ̀ bí oore tọ́pọ̀ onísìn bí ìfẹ́ tọ́pọ̀ onísìn bí ìgbára ẹni mára tí máa mú ọkàn ìyàwó àtọkọ máa balẹ̀ síra wa ó lè ní bákan náà ìyàwó ó lè rí ọkọ rẹ̀ kò síbi tí ò lè rí lára rẹ̀ náà kò síbi tí ò lè rí lára ìyàwó rẹ̀ àwọn èèyàn ń bí ẹni ọlọ́run báyìí níbi ẹ̀tọ́ wọn wọ́n a ojúkọ́ kòkòkò ojúkọ́ kí ni ọ ìgbòkòkò àríwọ̀sọ́pọ̀ lọ́wọ́ àríwọ̀sọ́lámà nínú ẹ̀rí tó fi ní lọ́sàbálẹ̀ tí àkẹ́ ń bẹ owó rẹ̀ oníkọ́rà ṣe àní ìpé tààlọ́kọ́ ṣùgbọ́n tí àì ó kọ tí ń jẹ́ ì ó ti sọ pé ẹni tí ọ̀bàgbọ́n ìní ó bù ẹ̀ tọkọ̀ tí àwọn ìrìn ìkàgbọ́n náà fún ìjẹ́ sọ́bá tó tọ́wà ti títí àyọ in tó ọba ti bá nù rẹ̀ kẹsẹ̀ fún aláfàrà fún ọwọ́dà sí àwàtí lára rẹ̀ ìjẹ́ àsìkò wà fọ́kùnrin àtọ́bìnrin pé táìmù báyìí ilé ẹlẹ́tọ̀ ẹni lè fún mẹ́rin kò sí táìmù àyàfi èyí tọ́lọ sọ fún àgbọ̀dọ̀ débẹ̀ wọn ní àṣìná àfátírọ́tìlá min dubur ọ̀rọ̀ mọ̀ mẹ́lẹ́ ìfọ́nà bá sọ kí ọ̀rọ̀ ọ̀gá ó ṣẹ̀jú àwọn. Àníbi sọ̀kọ́wọ́ àlọ́sọ́lá nínú àwọn ẹ̀kọ́ tó ga tọ́pọ̀ tọ́pọ̀ wa, òun ni kí ọkọ kó lè súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ ní gbogbo bàtọ̀báwù ọ̀sán ni o, àárọ̀ ni o. Wọ́n wá ń sọ bá mú kí ìfẹ́ ń bá súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ jọ ọdún tọ́ba èdè ọmọ ọmọ ọmọ àṣàgàtì. Ẹ ń bá súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ lọ́sàn-án gan tọ́bẹ̀ ẹ̀dí ọmọ àfin ọmọ ìyàn ọ̀jẹ̀ àwọn ọbẹ̀ kí àìlé alúbìwọ̀ sọ́pọ̀ mọ́wàá rẹ̀ wọ̀sán lọ́rẹ̀ ọba lè kí àlàmárì ní ọjọ́ kan àrẹ́bìwọ̀ lè máa bẹ́lẹ̀ àdí àkọ́jọ́ mú sọ̀háwì fún ṣe àtàrà min àdíkà àti ṣẹ́gẹ̀ lè kúgìrì ó ń sọ Sọ̀fúwán ibn Ma'atol àtẹ̀kùwárí fún Ma'atol Sulami. Ìyàwó Sọ̀fúwánù dé, ó ní rí ànábì. Ó ní ẹjọ́ ọkọ mi wá fi sọ̀rọ̀. Tí nǹkan mẹ́ta ní máa ń ṣe, ó sì jẹ́ ìbànújẹ́ fún mi. Káàmì yọ sí mú ní ìdàpọ̀ lẹ́yìn. Gbogbo ti kí wọn láyé ọkọ̀ mi wọ́n nà mí. Wọ́n yọ sí mú ní ìdàsùn tí bá ìsìgbà ọkọ̀ mi tí ọba tí ìjáwẹ̀ wàgánà láàyù sọ́lì gúgbà àtàdẹ́kìlò àṣìṣẹ́mù ọkọ̀ gbogbo ìwò ìyàmẹ́lì kèèkásù bá àtìbàtọ́ ọ̀gbàgbọ́ yọ àbúṣe ìtọ́gbà ní ìtìwá ní pọ́lọ́ òṣìṣẹ́ ọkọ̀ náà ń bẹ nínú àwọn táwọn ìtọ́kọ̀lọ́ àríkìlì sọ̀fọ́n bọ̀ọ̀mù ní tọ́ tí má bá kírun obìnrin yóò ní kírun yóò máa wá sọ́mù sọ́mù sọ́mù tó bá jẹ́

ẹlẹ́ẹ̀kejì kọ́ ó ní kí ló tó fi ma ń jaláwẹ̀ kọ̀ bá gbáwẹ̀ ó nìrí ànábì ilé mọ́ jaláwẹ̀ mọ́ máa sọ fóbìnrin mi wípé àwẹ̀ ti pọ̀ jù wà á nà ọ̀dọ́ ni mí èyí ẹnu mi pé àsìkò wà yìí ilẹ̀ àti ìpìlẹ̀ yìí ètò bí a ti fi ẹnu tọ́pọ̀ rẹ̀ ò ti fà á ti tẹ́lẹ̀ àtúkọ́kọ́ ọmọ sí pé ọ fẹ́ gbà wẹ ìsúnmọ́nà nítorí bí mi ni pé wọ́n èé fi òru gba àwẹ̀ ọ̀sán náà ni ọdí máa gba àwẹ̀ a jẹ́ tí ọkọ̀ rẹ̀ búkàtà àti lọ́sàn náà ẹnìkan náà wọ̀n gbọ́yé àwọn mẹ́rin ọdá ẹni tí ọba gbọ́yé káàkiri ààrẹ ẹnìkan bẹ ọdẹ ọwọ́ aníyàwó méjì ọwọ́ bẹ̀rẹ̀ wọ́n àwọn àfá wípé òun lọ́jọ́ ọmọ pín ni àbọ́sùn yọ́ lọ wọ́tẹ́ láàgbó mẹ́fà àbọ̀rọ̀lẹ́ yóò kúrò láàgbó mẹ́fà ìdàjí ó sì ìyàwó méjì òru ni ó pín ni àbọ́sùn ọ̀sán ni ó ni ó máa pín ọ̀sán òru ní bí ń ṣiṣẹ́ ọ̀sán ní ọmọ lò. táàmù ọ̀rọ̀ fún ọmọ fún. ọ̀sán ọ̀sán. sóníyàwó mélòó. sóníyàwó méjì. tàbí. tàbí ẹyọ kan gan. tàbí mẹ́ta. tàbí mẹ́ta. ẹ̀ka pé tọ́wọ́jà ọ̀kan ní ẹjọ́ mọ́lá yàrá wọn. sóníyàwó méjì. ọ̀rẹ́yàwó mẹ́ta. ọ̀rọ̀ márùn-ún. ìgbà wọn máa pín. ọ̀sán nù. ọ̀sán. ṣé gbogbo àwọn àfẹ́tà wárì ọ̀dẹ ní bí ọdún òṣèlú ọdún ṣètò ọdún ṣètò rà. a jẹ́ wípé gbọ́dọ̀ ẹni tí wọ́n ń súnmọ́lẹ̀tọ̀ rẹ̀ lọ́sàn-án tó bá di ọmọ àfìní òbí òsìnú ìsìlámù bọ́lá tẹ̀kọ́ tó rọ́nà ìsìsì wọ́n sọ yìí ní tí bàyà ó ti mélòó ọdẹ lẹ́ẹ̀dẹ̀ kọ́tọ́lẹ́dẹ̀ bẹ́ẹ̀ náà eléyìí mọ́tàlá yìí ẹnu àwọn àkókò lórí ẹ̀sùn wọ́n fàmàrà wọn lọ ní ìgbà sígbà ìgbà wo lọkùnrin gbọ́dọ̀ sùn mẹ́ta tó rẹ̀ tí ò ní jẹ́lẹ́ṣẹ̀ ayọ́ àwọn mímọ̀ wọ́n ní ẹ̀ẹ̀mejìlá ní lójúmọ́ àádá ní ọ̀rọ̀ mẹ́fà lójúmọ́ mọ́ mẹ́fà ní òru gàjọ́ ẹ́ ìsáàsì mélòó ẹ̀ẹ̀mejìlá lójúmọ́ mẹ́fà lójúmọ́ mọ́ mẹ́fà lóru gàjọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀

nǹkan àkọ́kọ́ òun náà ni pé ọkùnrin ọ̀gbọ́dọ̀ má máa súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ lórí bí orúkù wọn bá ti rí àwọn orúkù ká àwọn nínú àwọn àrọ́ọ̀kù kan bẹ kódà tẹ́mì gan ti bárú àwọn ẹ̀yà bẹ́ẹ̀ gbèlé táńtẹ́bù ni ó fi máa súnmọ́ra àwọn ẹ̀ẹ̀kan ní lóṣù mẹ́fà àtọ́pàdé ọ́tútọ́ máa ẹ̀ẹ̀kẹ́lẹ́ mélòó ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ẹ̀ẹ̀mejì lọ́dún bẹ́ẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kan lọ́dún wà àwọn ẹlẹ́ẹ̀kan lọ́dún mẹ́rin náà bẹ́ẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹ́ lóṣù méjì ń bẹ àwọn ẹlẹ́ẹ̀kẹ́ lóṣù kan ń bẹ èyí tí ọ̀gá bọ́ọ̀lù sí nínú òṣè sí àwọn èèyàn rẹ̀ kó mọ́ gbé ìyàwó rẹ̀ wà títàlẹ̀ rẹ̀ obìnrin ẹlẹ́ẹ̀kejì òní hájà obìnrin tó lẹ́kọ́ rúfù wa ẹ̀ẹ̀kan lóṣù ní ẹ̀ẹ̀mẹ́jì ní oṣù mẹ́ta ni ṣùgbọ́n obìnrin tí mo fẹ́ yìí ilé ṣe ìrọ̀lójúkú ní ilé-iṣẹ́ ìfáàkù rẹ̀ láàrù ìfùwà ìlà bí àṣà mímọ̀rọ̀tẹ́ ní òṣùgbò ìyà ìlàbù àti kí súnmọ́ ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ láti fi àti kí súnmọ́ lẹ́ẹ̀mẹ́rin lọ́sẹ̀ tó bá jẹ́ wípé bákan náà eléyìí ọjọ́ ọ̀rọ̀ tí àwọn mímọ̀ tí wọ́n bá lè ṣàlàyé tó ní clear ó ní màá sì ti tẹ́kẹ́bí tí kò parí àlámàrí Allah subhanahu wa ta'ala ó ṣe ìyàwó àtọmọ ó ṣe wọ́n ní halali ara wọn ọ́n tọmọ náà sọ́lù mo lọ bá dr olúkòsì lórí ayé yìí pé ìyàtọ̀ wọn ní pẹ̀lú àárín haruku àti zẹ́rùkù wọ́n ní yàtọ̀ lọ́rọ̀ méjèèjì o wọ́n ní alharuku máa ulikọ̀ fìlà arbi liyambu in tí a bá sọ sílẹ̀ tí a gbìn wọ́n gbẹ̀lẹ̀ fún wọ́n wá gbìn bẹ́ gbogbo tí èèyàn máa ṣe tí tí wọ́n máa ń pè sọba sí ìhù tí òfin ní padà kú lílọ́ olè ọba dàdà ní afọ̀rọ̀ àìṣòrò máa jẹ òòrùn nígbà tí ó wà àjọ́rọ̀ padà fún ó ní àántú tẹ́sírọ̀ òun náà pàtàkì àántú tẹ́sírọ̀ ó ní nísà okùn harfun lakum fàtí harfakun anna shi'tum àwọn obìnrin yìí mo ṣe wọ́n ní kòkó yìí fàtí harfakun anna shi'tum ẹni wípé ibi tọ́bá wù ìyẹn ẹgbà ogun yìí wọ́n sá ti jẹ́ bí dáa ṣe lẹ́tọ̀ọ́ fún ó jẹ́ ẹ̀kọ́ tó ga nínú Al-Qur'an tí a rí kí ló lẹ́fà nǹkan méjì ní tọ́fà àwọn ará Mẹ́dínà àtàwọn ará Mẹ́kà àwọn méjèèjì náà ní àpapọ̀ tí a ń jẹ́ àṣáájú fún wa nínú ẹ̀sìn àwọn ará Mẹ́kà kíànú yẹ̀ṣọ̀rọ̀únà nìfà àṣẹ́rẹ̀ àhá láìláì lọ́lá dọ́kọ̀ olúkọ́ ti ah, ní sọ̀kẹ́kẹ́ tó yọ mọ́lúbọ̀rọ̀ rí àbí àti kí ẹ máa jẹ́ oúnjẹ àmì wọ́n ní tí wọ́n fẹ́ sàlàyé ọ̀rọ̀ tí ó yé tó díjú ṣẹ́rìù náà wọ́n ó pè tí èèyàn bá ń súnmọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ní gbogbo ọ̀nà tí èèyàn jọ fi ń tẹra wọn lọ́rùn ṣẹ́rìù náà tó lónà torí nǹkan tó dí ju ní ìdẹ́kí ni o ní ilé àfún ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn ará mẹ́kà gbogbo ọ̀nà tí èèyàn gbà a máa ṣe ṣùgbọ́n àwọn ará mẹ́dínà àtùlera wa ó tálùkú ti gbọ̀kú kàtà rẹ̀ tán anábì wá wà mẹ́kà ọlọ́ni wọn bọ̀ mẹ́jìnà àwọn ìyàwó ní kí ó ìdẹ̀rù bá bá àwọn ará wọn mẹ́jìnà kàmẹ́jà mẹ́jìnà jábìlẹ̀ ìyàkọ́jà wọn bọ̀ sọ yìí jábìrù ní àwọn ìyàwó ní máa sọ fáwọn ará mẹ́jìnà wípé hey ìdá àtàrọ́jùlù ìmọ̀ àtàwù fi mìzúrì àyà kúbùlẹ̀ ha já àyíwáládù àhàwálà gbogbo ẹgbẹ́ ìsúnyàwó rẹ̀

ọwọ́ afẹ́ bá ní fọ́ وجاء من الحديث ثابت بن زيمة والحديث مخرج في المسند إمام الشافعي إسناد صحيح عليه الصلاة هو له الصحابة فجاءه رجل أقول قبل يا رسول الله إلى النبي موابر إبريكا إبريكا كيف بات إبريكا مكان ورداء من نور يا النبي كما تبع ماسي يجب صلى الله عليه وسلم عن إتيان الرجل امرأته fi ìdúbù ìhà ìrí ànábì tí èèyàn lè súnmọ́ lẹ́tọ̀ rẹ̀ látẹ́yìn ànábì ní àdáàlú kí ni ọkùnrin ìgbọ́ àláàdì bí pẹ̀lú ẹ̀rìn níbi lọ ànábì tùmílẹ̀ Fa amara bi rajul fajuli ẹgbẹ́ ń fi ọkùnrin yẹn padà wọ́n bá pọ̀ ọkùnrin wa nígbà pẹ̀lú àdúgbì ní kẹ́yìnfà fún ìtọ́ ìtọ́lẹ̀ kan kí ló mí tí ayìl kúrúbà tẹ́yìnì ọ̀fì ayìl kúrúbà tẹ́yìnì ọ̀fì ayìl kúrúbà tẹ́yìnì dr olúkò sí ẹ̀jẹ́mi náà mọ́túnmọ́ rẹ̀ o ànábì ìdó mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ ìtumọ̀ kẹ́ǹkẹ́ náà ni ó ń ṣùgbọ́n àwọn tàbí tí ń bá sọ̀rọ̀ ànábì fẹ́ jẹ́ wọ́n fún gbẹ́ẹ̀dẹ̀ fún èdè tí ayil kúrùbàtẹ́ ni rọ̀ yẹn yóò di záyì níbi kẹ́yìn lẹ́ẹ̀kejì tí ayil kúrùbàtẹ́ tí ayil kúrùbàtẹ́ ni bàrẹ̀ ah, àgbà أمن جبريا في جبريا فلا إن الله لا يستحي من الحق لا تأتوا النساء في أدبارهم هذا اللي كده بليرو يوافقني ṣẹ́ntọ́ mi fẹ́ látẹ́yìn sí ilé ọmọ fanaham ọlọ́run ṣe lẹ́tọ̀ fún yín ṣẹ́ntọ́ mi fẹ́ láti ẹ̀yìn sí ibi tí ẹ ti ń gbẹ̀sẹ̀ fàlá láàtàkù mìsáàfin àdìdàrí ẹni kẹ́mẹ́rún ní ọ̀gọ̀rọ̀ sí mọ́kẹ̀rẹ̀ ní ibi tí ti ń gbẹ̀sẹ̀ ọ̀rọ̀ wájú àníbi wá fẹ́ bá àdíkà bí ọ̀rẹ́ ọ̀kọ́ ní màlìrúnú ẹ̀sọ́ gbogbo yóò máa dùn ní kò ní yọ. àlọ́tọ̀. bí bá ọkọ̀ ní dùn. ànẹ́ni bí ń fà kò ní tóra wọn. àlọ́tọ̀. bó ti bẹ̀rẹ̀ lórí ìgbò orí ìgbò yóò ti jẹ́. àjèrè. oko lómi ẹ̀fọ́ ṣe. ọlọ́njọ́. káwa ló ọ̀bọ́sẹ́ ọkọ rẹ̀ kò ní jèrè lẹ́yìn ọkọ tààwà ló pọ̀ gbogbo ọkùnrin tó bá ní ìtọ́lọ ṣe fóònù lẹ́tọ̀lá obìnrin òfẹ́ o àti fún ọmọ súnmà níbi títí ń gbẹ̀bẹ̀ tí ọ pàdé lọ́mọ̀tò èlé ìjẹ́ èèwọ̀ àkọ́kọ́ láàrin ọkọ àtìyàwó ẹlẹ́ẹ̀kejì àtìná àpapọ̀tì haidi àtìná àpapọ̀tì haidi agbọ́dọ̀ yẹun náà tẹ́sì tó bí kí lọ wọ́n tẹ́lẹ̀ kí láàájú ní o ìsìnkọ́nù ìtàlẹ́yìn ọ̀pọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò tẹ́lẹ̀ tàà lè bára wá sí ní àwọn àsìkò yẹn méjèèjì oníṣáríù سبحان الحمد أشهد أن لا